قال لا متفق عليه والدليل على الرجة قوله سبحانه وتعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين والقسم الثاني عباد الله وهو ما يبطل الصيام على القول الراجح فلذلك خروج المني والقيم عمدا فأما الدليل على المني فهو قول النبي صلى الله عليه وسلم قال الله تعالى ترك طعامه وشرابه وشهوته من أجل صلى الله عليه وسلم من زرعه قيء وهو صائم فلا قضاء عليه ومن اتقاء فليقضي والقسم الثالث ما لا يبطل الصيام باتفاق العلماء ومن ذلك الزواج والاحتلام لعدم الدليل على ذلك والقسم الرابع ما لا يبطل الصيام على القول الراجح من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن وقع في شيء مما يبطل الصوم جهلا أو نسيانا أو خطأ فلا قضاء عليه لقول النبي صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما تكرهوا عليه وقال النبي صلى الله عليه وسلم من أكل من نسي فأكل أو شرب وهو صائم فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه وقال علي إن حاتم لما نزل قوله سبحانه وتعالى حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر عمدت إلى عقال أسود وعقال أبيض فجعلتهما تحت وسادتي فجعلت أنظر إليهما في الليل فلا يستدين لي شيء فغدوت على رسول الله صلى الله عليه وسلم فذكرت له ذلك فقال النبي صلى الله عليه وسلم إنما ذلك سواد الليل وبياض النهار متفق عليه adúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wá ní mùsùlùmí kí ọlọ́run ọba kí wọ́n tẹ̀lé kí wọ́n kó sórí ẹ̀sìn islam ọlọ́run ọba tí ó bẹ̀ ní ẹnìkọ̀ọ̀kan wá sí di ọjọ́ jimá sí òní kí ọlọ́run bá tó má gbàdé kí á ti ọ̀pọ̀lọpọ̀ jimá lórílẹ̀ ìgbẹ́ ó sì gbà ní ẹ̀sìn fún wa. gẹ́gẹ́ a ti mọ̀ yí pé oṣù alábàárìkà oṣù ramadan nǹkan tí oṣù mani tó ti yá sí pé ọjọ́ ọ̀ràn yà fún gbogbo mùsùlùmí láti pèsè bí oṣù alábàárìkà. Thank you.

òun ni kini ni nǹkan ma ba àwọ̀ ba àwọ̀ ẹ jẹ́. yìí ó pín sí ọ̀nà mẹ́rin àwọn kankan wà tó ṣe pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ wọ́n ń ba àwọ̀ ẹ àwọn wà títí ẹlẹ́ẹ̀kejì látara ẹ̀rí nínú alukur'an àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó fi hàn wípé ọ̀nba àwọ̀ ẹ̀jẹ̀ ìgbìn ẹlẹ́ẹ̀kẹta lẹ́tọ́ sẹ́yìn pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ọ̀ba àwọ̀ ẹ̀jẹ̀ ìgbìn ẹlẹ́ẹ̀kẹrin èèlò ètò sẹ́yìn pé látara ẹgbẹ́ kò sí ẹ̀rí tọ́sọ̀pọ̀tẹ̀ ńlọ́pàá ló yá sí pé abiníkọ̀ ba ẹ̀jẹ̀ ẹ̀rí èyí tó yẹ sí pé máa ń ba àwọ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú àpalọ̀pọ̀ àwọn onímọ̀ tí ó sì apẹ̀lú kankan bẹ̀. àkọ́kọ́ nínú rẹ̀ ó ní kí èèyàn jẹ àbí kó mu kéèyàn jẹ nǹkan tí ọmọnìyàn máa ń jẹ tọkọ́mọ̀ tọ́já sí pé nínú ìṣesí ọmọnìyàn ó ní pé a máa fi sùn jẹ tó túmọ̀ sí pé ẹni tí ọjẹ nǹkan tí ọ̀la sùn sí pé sùn jẹ báyà bí yèé pẹ̀ ó ṣe nǹkan tí ọ̀dà ṣùgbọ́n kọ̀ bá awé rẹ̀ jẹ́ torí kẹ́yìn èso jẹ ìtọ́nà ọba ní ká mẹ́jẹ ni ìtọ́jú oúnjẹ tá a mọ̀ lóúnjẹ. bákan náà oúnjẹ yìí ibi tó rí kọ́gbà wọlé ìbá àmàjà ti pé pẹ̀lú ọ̀nà ẹnu yálà láti mú ní kọ́nà ọba kọ́sà ni wọ́n níbẹ̀ àti wọ́n pàṣẹ sí láti bí arẹ̀. ọba àwòjẹ lọ́pọ̀lọpọ̀ àti ti wọ inú ọkọ̀ kódà kọ́ bá jẹ́ ọ̀nà ẹnu. kílẹ̀ rí wípé jíjẹ mímu ọba àwòjẹ àti pé irú torí kọ́ pé àwọ̀ inú ọkùn ọmọnìyàn ọba àwẹ̀ ó ní ọ̀rọ̀ náà pé òun fún tí àlùfáàjà rí bá ti là á gbọ́dọ̀ kó ẹnu ró títí di ìgbà mọ́tòbí òtútù àyà yẹn jẹ́ kó yẹ wáyé pé èèyàn gbọ́dọ̀ gba awẹ̀ kọ́tọ́ pé òun tún jẹ kankan àbí mú nǹkan. ṣùgbọ́n ẹ̀rí mi láti ọ̀dọ̀ anábìwá muhammed sọ́kọ̀ wọn wà lẹ́kọ̀ọ́ sílẹ̀ ó ní ọ̀rọ̀ tí anábì sọ ibi ọlọ́run bá sọ títí hadith kùdùsí pé gbogbo tí ọmọ anábì ádàmọ́ ló ṣùgbọ́n àwẹ̀ èmi nìkan ni mo lè sẹ̀sán rẹ̀ èmi ni mo lè san ẹ̀sán aláwẹ̀ èmi ni màá sì san. kí ló fà á torí pé ó fi oúnjẹ àti mímu àti adùn ó fi ilẹ̀ ìyẹn jẹ́ kó yẹ wáyé pé ìtumọ̀ àwẹ̀ òun náà ní ká fi àwọn nǹkan wọ̀nyí ilẹ̀ sẹ́yìn ọba fi ilẹ̀ ọgbà àwẹ̀ ṣùgbọ́n ẹ̀rí wípé ibi tó lọ́gbà wọnú ọkùn èèyàn lò jẹ́ kódà kọ́ bá jẹ́ ọ̀nà ẹnu. ó ní ọ̀rọ̀ tí anábìwá muhammed sọ́kọ́kọ́ ọ̀rẹ́ wọ́sọ́làm sọ fún ìkan lára àwọn sàbẹ̀ rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ lọ́kì ọmọ sọ́bùrà. pé nígbà tí wọ́n bá ń ṣe àlùwàlà tó bá fẹ́ fi imú jẹ́ kí omi ọwọ́ imú rẹ̀ dáadáa àyàfi tó bá wà nù àwẹ̀. àyàfi tó bá wà nù àwẹ̀ yẹ ọjọ́ kò yẹ wáyé pé tó mi tó bá lè gba imú lọ sínú ọkàn pẹ̀lú ìmáàmà ṣe ọba wẹ̀rẹ̀ jẹ́ torí pé àlẹ́ bíi sọ́kọ̀ọ́ àlùsílẹ̀ oníkẹ́ kọ́ wá sọ̀rọ̀ bí kí omi ọgbà imú rẹ̀ sí ikùn. bákan náà lára ìdájọ́ tí ó jẹ máa ń jíjẹ mímu yìí òun náà lọ́jọ́ sí pé tí wọ́n bá ṣe pé bí nǹkan tó kéré ṣọjọ́ tó kéré púpọ̀ bíi hydros lápèjúwe àbí hydros tí wọ́n ti sọ fún yẹn pé kọ́ máa lò irú eléyìí ó lè lò nínú ààwẹ̀ kí ló fà á torí pé tá a bá tó ń gbé èèyàn fi oògùn sójú oògùn tó fi sójú òun ó lè dínkù rẹ̀ tòótọ́ níbàámu sí bí a ti mọ̀ yìí pé nǹkan lè wọ inú ojú kó sì padà sí inú ọ̀nà ọ̀fun dínkù àbí ká tẹ̀dọ̀ wá sọ pé etí àbí ká tó sọ pé bọ́yá ìmú torí pé tí yóò wọ inú ọkọ̀ láti inú ojú tó kéré ni kódà tí àlè sọ pé bọ́yá german kẹ̀kẹ́ kílẹ̀ rí pé eléyìí àmójúkúrò wà bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá wọn subhanahu wa ta'ala nígbà tó pa wá láti ẹgbẹ́ kásí àwẹ̀ kásí àlùwàlá nínú àwẹ̀ bákan náà kọ̀tọ́ yìí pé ká má yọ ẹnu gbọ́dọ̀ láti máa ń dé omi bí ẹni sí ẹnu èyí tọ́wà lórí aha díẹ̀ tí ò tí èèyàn ò ní nígbàmà yóò dé ọ̀nà òfin bẹ̀. sòyìn àpàtà yá sí pé àmójúkúrò wà níbi eléyìí ṣùgbọ́n tẹ̀yìn bá lè ṣìnà sí ó fi dáa jù ṣùgbọ́n tó bá ti pé èèyàn lò ó àní sọ pé bóyá ọba àwọ̀ rẹ̀ jẹ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa ń àwọ̀ ẹ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀. sọ bákan náà láàfin mọ̀ yìí pé ọ́ksíjìn gbígbà lára tí ń bá àwẹ̀ jẹ́ ni torí pé oxygen so tí ó wọ inú ọkùn tí ó wọ tí ó wọ lọ ni àfi tọ́ba tó yí pé kìí ṣe nǹkan tí ó pọ̀ púpọ̀ débi pé kò lè kójọ padà sí inú ọkùn torí pé bíi atẹ́gùn lásán ṣùgbọ́n tọ́ba tó jẹ́ tọ́ba jẹ́ sí pé ó ti di omi débi pé yóò fi wá lọ sódò síkàn kéèyàn ó jìnnà sí iná ni òfin dájú pàtàkì jùlọ ẹ̀ńtọ́jú aláàárẹ̀ ìsìláàmù gbà ń yọ̀ǹda kó fi àwẹ́lẹ̀ ní tí àárẹ̀ bá ti ń débi pé èèyàn gba oxygen ìtumọ̀ ẹ̀ ní pé kéèyàn fi àwẹ́lẹ̀ kókó níbi pé sọ́bà àwẹ̀ rẹ̀ jẹ́ àbí òtẹ́ ba àwẹ̀ rẹ̀ jẹ́. ìkẹ́lẹ̀ kejì èyí tó ti pé ọ̀nbà àwẹ̀ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ oníkéèyàn ó súnmọ́ ìyàwó rẹ̀ ẹni wá súnmọ́ ìyàwó rẹ̀ nínú àwẹ̀ tó bá lò àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kìí ti kọ́ bàjẹ́ lásán òun tó ti kàfàrà kò sí ẹrú mọ́nísì àti pé ìtọ́jọ́ àyànfọ́ni kọ́ gba àwẹ̀ odidi oṣù méjì tí ọ̀bá lágbára láti gba àwẹ̀ oṣù méjì nípa pé bọ́yá àwọn dókítà sọ pé o lè dá wàhálà lẹ̀ látà fún àìlera rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ́ bọ́ọ̀yà fífi pẹ̀lú oúnjẹ mójú kọ̀ọ̀kan. ẹ̀rí lẹ́yìn ibi arákùnrin kan wọ́n bá níbi wa muhammed sọ́wọ́ ọmọ àlè wọ̀sílẹ̀ nínú hadith tó nínú sọ́yìn bukhari àti muslim sí abúkùnrin rà rọ́bì ọlọ́wọ́ àyè yọ gbà wá. lẹ́yìn tí ń pariwo pé òun ti sori ibú òun ti hàlákà àníbi sọ́wọ́ ọmọ àlè wọ̀sílẹ̀ bẹ́ẹ̀ pé èmi ló ṣe ọ́ kí ló dé tó ń pariwo báyìí. ó ní ìtọ́fà ni pé àlejò wa ka kí ni nǹkan tí ó ṣe kíkà tó ka yẹ ìtumọ̀ ẹni pé awẹ́ rẹ ti bàjẹ́ nítorí lè fi tára rẹ̀ òun náà ni àlejò sọ fún. bákan náà lára nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ oníkéèyàn ó kó mà lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí èèyàn gbà rẹ̀ ọwọ́ àlọ́gbẹ́gún àbí ó tún lọ tẹríba fún kẹ́míì àbí ọlọ sórí òkè lẹ́yìn ìgbà tó wà nínú àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kódà fọmọ tó rẹ̀ mùsùlùmí kì í ṣe mùsùlùmí torí pé ó ti ṣe nǹkan tí yóò ba ìsìláàmù ẹ̀ jẹ́ èrè eléyìí ni pé ọlọ́run bá sọ pé eré alẹ́bí sọ́kọ̀ bá wà yọ̀ sílẹ̀ bá a ti rọ́wọ́ àyè sí ọ bá a ti ránṣẹ́ sí ọ làáránṣẹ́ sí àwọn àlẹ́bí tó síwájú ẹ pé ẹn tọ́ bí ilé ṣe bọ́ pẹ̀lú ọlọ́run tó pe nǹkan míì àbí ń pe arábìnrin nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá wà sùhánà wà sàlá gbogbo sẹ́ẹ̀rẹ́ ti bàjẹ́ gbogbo ìgbìyànjú tẹ̀yìn rí kó ṣe ntí ọlọ́ọ̀bọ ò lè gbà lọ́wọ́ yẹn láéláé òní kó ṣe ẹ̀bọ pẹ̀lú ẹ̀ ọjà orogún pẹ̀lú ẹ̀ kìí ṣe kápá nǹkan sóòtà nìkan gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tẹ́yìn bá ti gbé mẹ́lòmí ó ti ẹ̀bọ pẹ̀lú rẹ̀ nìyẹn. bákan náà lára ti ń ba àwọ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ òní kí nǹkan oṣù ẹ̀jẹ̀ oṣù àbí ẹ̀jẹ̀ ẹ̀bí máa kọ́ jáde lára obìnrin. kódà kó kú dẹ̀dẹ̀ tí ó sinú tọ́lá ti pé ní ẹ̀jẹ̀ yìí jáde torí nǹkan oṣù rẹ̀ àwọn ẹjọ́ náà ti bàjẹ́ ó ti di ọ̀ràn yẹn kí ọgbà míì padà níbàámu sí bí ṣẹ̀rí àti làákàlẹ̀ tó sì jáde pé kò sí ìyàpọ̀ ẹnu kankan lọ́dọ̀ àwọn onímọ̀ nípa rẹ̀. ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn tó ṣe é pé alẹ́ rí nínú àwọn onímọ̀ tó ṣe é pé kọ̀ pé ẹ̀rí wà fún látọ̀dọ̀ anábì sọ́kọ̀ wà wà ẹ̀wọ̀ tẹ́lẹ̀ ìyẹn la fi sọ pé ọba àwẹ̀ jẹ́ àkọ́kọ́ nínú rẹ̀ ó ní àtọ̀ fran kọjáde yálà látara ọkùnrin ni o àbí látara obìnrin tọ́ba jáde báyìí látara adùn tí èsì pé báyà ó sùn gẹ́gẹ́ bí tí a padà sọ èsì pé ó sùn ọ́ lálàá fúnra ẹ̀ lọ́ọ́ máa bó ti jáde nípa yìí pé bóyá ọwọ́ súnmọ́yàwó rẹ̀ láì ṣe ti bíbádò àbí pẹ̀lú ọwọ́ tó ṣe pé ẹ̀sẹ̀ míì tó lé lé wọn lọ́tọ̀ sípà ń bá fi jáde àwẹ̀ ti bàjẹ́ níbàámu sí àdéhìí tí mo ti kàtà pé àlẹ́bí sọ́kọ̀ wọ àdòtẹ́lẹ̀ ọ̀sọ̀ ìpè ọlọ́run bá sọ pé òun lòun ṣe san ẹ̀san aláwẹ̀ kí ló fà á torí pé ó fi jíjẹ ní mọ́lẹ̀ àti gbádùn ìgbádùn tó wà ń bẹ́ òun náà ní pé ó fi sísúnmọ́ ìyàwó rẹ̀ àbí kó ní àtọ̀ látara wípé màníyù jáde fọ́ọ̀mù jáde ní ààrẹ. bákan náà èyí tó tún bá àwẹ̀ jẹ́ níbàámu sí pé ẹ̀rí ọwọ́ alátọ̀dọ̀ ànábì pẹ̀ òní kéèyàn máa ṣe ọwọ́ bọ̀ fún rẹ̀ kó fi bì. kí ló gbé bá gbé yàn iye ọba àwẹ̀ jẹ́. àlejò sọ́kọ̀ wọn wà lọ́wọ́ sẹ́lẹ̀ lọ́sọ̀ ibi ẹ̀ńtẹ́bì bá gbé bóyá ó kó òun kan sí ìgbọ́ níbi wá gbé irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ kò sì ní san àwẹ̀ míì padà ṣùgbọ́n ẹni wá sí pé òun ló ṣokùnfà débi fi gbé bóyá ó ti ọwọ́ bọ̀ ọ̀nà fún ni irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ọgbọ́dọ̀ san àwẹ̀ míì padà ṣùgbọ́n àwọn ọ̀gá tó ṣe ń pé kọ̀ọ̀bà àwẹ̀ jẹ́ pẹ̀lú àparapọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n pa àyèmàkẹ́ ẹlòmíì yóò tún fi kún látọ̀dọ̀ ààrẹ tó jà sí pé ẹ̀sìn islam yìí ẹ̀sìn tó ti pé ni kì í ṣe ìkàtàwọ́ bùkátà sí àfikún ẹ̀yìn kankan sẹ́yìn ò ti gbọ́dọ̀ yọ kúrò mẹ́ẹ̀. akọ́kọ́ nínú rẹ̀ ó ní rírun orí nínú àwẹ̀ báyìí pé àlàyé wà àwọn mí sọ pé tọ́lá ti di bí ọwọ́ ẹ̀yìn àyílà ṣùgbọ́n pọ̀tẹ́ ẹ̀rí kankan fún pé àsìkò kan lèèyàn lè rún orí dà kódà èyí tó jẹ́ pé à ń lò nísìn toothpaste tí ọ̀rọ̀ ti téyìn bá ti sára tó fi yá sí pé kò ní dé ọ̀nà ọ̀fun rẹ̀ kò ní dé inú ọkọ rẹ̀ eléyìí náà ti ṣe kàn ọba òjẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé a lè rún orí. torí pé alẹ́bí sọ́kànlá ọ̀rẹ́ òsínlẹ̀ ọgbẹ́ wọn ti máa ro orí púpọ̀ kódà nígbà tá a bá fẹ́ ṣe àlùwalẹ́ ti a bá wà nínú lára rẹ̀ ni wípé èèyàn bọ́yá orú múyàn èèyàn lè da omi sára da omi sórí láti já títí kí ara rẹ̀ ó tún fi mú òtútù dáadáa kankan nínú àwẹ̀. lára tí òfin gẹ́gẹ́ ní pé bọ́yá òun àti ìyàwó rẹ̀ wọ́n jọ lásìkò ọ̀wá láǹfààní láti wẹ jánẹ́bà títí tásùn a fi tó torí lóyìn náà bá wẹ̀ rẹ̀ jẹ́ ọ̀wọ́ wípé kótó kásùbà yọ ọkàn wẹ̀wẹ̀ jánẹ́bà ni kèsè pé bọ́yá ń gbà tí ó ti gbé jánẹ́bà ti ẹ̀yìn àlùfájà rẹ̀ ń pé bọ́yá àwẹ̀ rẹ̀ wá bàjẹ́ kéèyàn ó lé tèrò lára nǹkan táwọn onímọ̀ náà ni. pé kìí ṣe nǹkan tí ọba àwòjẹ́ àdínkù gbòòrò nǹkan kìí ṣe nǹkan tí ọba àwòjẹ́. àwọn èyí tó jẹ́ bá pé kọ̀ọ̀bà náà látara wípé ẹ̀rí kò sí lẹ́sẹ̀ báyìí pé a nínú àwọn onímọ̀ tó sọ pé ọba ṣùgbọ́n tó yálà lára ọkùnrin ni àbí lára obìnrin kọ bá o jẹ́ màsíyì ọ yàtọ̀ sí màníyò màníyò lè tó ṣe pé máa ń fọ́ sára ẹ̀ jáde tó jẹ́ àtọ̀ ṣùgbọ́n màsíyò bọ́ bá jáde ó ti ṣe kéèyàn ọmọ mà lẹ́yìn tó ti bàlágà ó sì máa ń wáyé látara pé bọ́yá ó ń ronú adùn tó ti gbá pẹ̀lú òun àti ìyàwó rẹ̀ látòjúwe irú eléyìí tó bá jáde. kìí ṣe nǹkan tí ọba àwòjẹ torí pé kìí ṣe kò sí ẹ̀rí kankan fún un bóyá ipe tómi dájú ẹni bá ti di aláwẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ó gbọ́dọ̀ jìnà sí i tó gbọ́dọ̀ máa ronú pẹ̀ tó gbọ́dọ̀ máa lákòólé kàjù òní bí ó yẹ ti súnmọ́ náà bá wa subahana o wọ́n sàn án lẹ̀. bákan náà lára nǹkan tí ọba àwẹ̀jẹ́ pẹ̀lú tí kò sí ẹ̀rí fún un ní àlẹ́ ìjẹ́ àmà dídégò dídégò ni mímú ẹ̀jẹ̀ jáde pẹ̀lú ojú pàlẹ̀kà ìtọ́já sí pé yóò bá mà awúsá sì mà gbà yí pé wọ́n tún ti modernize ẹ̀ dáadáa ju bí a ti ń ṣe lásìkò níjọ́ lọ. kéèyàn ó dégò kọba wẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rí ní pé ànábi wa muhammed sọ́kọ̀ wa rìgò ó dégò lẹ́ńtọ́sì jáde pé ọ̀rọ̀ yìí wà nínú sọ̀rí buhari wọ́n sì béèrè lọ́wọ́ anas ọmọ malik rọ́bì ọlọ́bù àn pé ìtẹ́lẹ̀ kórìíra síkẹ́ yóò dégò tó bá dárò anas ọmọ malik ti ṣe sàbí ànábì ó ní pé rárá o tí ọba gbọ́ pẹ́ nìkan sọ nínú àwọn sàbí pé mọ́tìkù nú àwẹ̀ yìí ti fi ń páyà ní pé kéèyàn má bàa wíìkì torí pé tẹ́jẹ̀ bá ti jáde ó ti ṣe kí èèyàn kájára láti máa gbà àwẹ̀ lọ kì í ṣe pé dídégò tọ́jà ti pé ọmọ yìí pé kò ní jẹ́ nǹkan tí ó kọjú òun láti máa gbàwé lọ so ó lè dégò. nígbà tá a sọ pé ìjàmà dídégò ni pé kéèyàn mú ẹ̀jẹ̀ jáde àtẹ wípé èèyàn lè fi ẹ̀jẹ̀ lẹ̀ nínú àwọ̀ bóyá ẹnìkan ara rẹ̀ ọ̀yà kọ́nà bá kọ́sà lọ́wọ́ níbẹ̀ ó nílò ẹ̀jẹ̀ àbí wọ́n ṣe kàdé náà ní pé kéèyàn ó donate ẹ̀jẹ̀ ààwẹ̀ ọkọ̀ ní pé kéèyàn ó fi ẹ̀jẹ̀ lẹ̀ torí pé àti sọ pé dídégò ànábì sọ́mọ̀ lọ́wọ́ ayé ọ̀fẹ́ là ń ṣe dídégò sì ní òní kéèyàn ó mú ẹ̀jẹ̀ jáde kó ní ara. bẹ́ẹ̀ náà lára nǹkan tí ọ̀bà àwẹ̀ jẹ́ pẹ̀lú bí ẹ̀rí kò sí fún lọ títí òní kéèyàn ó dákú kọ́nà ọba kọ́sà ni wà níbẹ̀ ẹ̀ńtọ́ wà nínú àwẹ̀ tó dákú bá láàrin wákàtí tẹ́lẹ̀ wà gbọ́gbọ̀n ṣẹ́jú tọ́ba jí padà á sọ pé kọ́ máa kọ̀ntínú àwọ̀ rẹ̀ kódà kọ́ má jì í títí mọ́sibí fi tó ọ̀hún ní pọ́tà ti gba díẹ̀ tí ọba ìyẹn ní pé ọwọ́ alẹ́ tí kìí sẹ́ńtọ́ dákú tó fi lánìyàn àwẹ̀ tó fi bá àwẹ̀ lọ. sọ ìdí ẹ̀tọ́ gbà yẹ ó ti tó fún ní pé ọgbà àwẹ̀ ìyẹn lọ́pàá tó yá sí pé tíro eléyìí bá wáyé fún nìkan àbí nìkejì àbí wọ́n kọ́ yẹn lóró ni irú ẹni bẹ́ẹ̀ yọ máa bá wẹ̀rẹ̀ lọ tí ìkẹ́kọ̀ọ́ ọba dàtò ti wọ inú ọkàn rẹ̀ látara pé ọjà kù yẹ ṣùgbọ́n dídàkú gàgà iye ọ̀sẹ̀ yìí pé bọ́yá ọba àwòjẹ́ àwọn kan tí ọba àwòjẹ́ nìyí níbàámu sí àlàyé tí a ṣe ṣùgbọ́n téèyàn bá kó sínú rẹ̀ pẹ̀lú gbígbàgbé sọ̀rọ̀ pé yẹn máa ń wáyé pàtàkì jùlọ nígbà tí ìmọ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ìyẹn lè ti gbàgbé pé òun wà nínú àwẹ̀ tí ó sì mú mi oníga lọ́kọ́mọ̀ jù àbí tí ọ̀jẹ̀ tí ó ti gbàgbé pé òun wà nínú àwẹ̀ ẹ tó ṣe pẹ̀lú ìgbàgbé àbí pẹ̀lú àyùmọ̀kátọ́ ládàyé nínú irú ẹni bẹ́ẹ̀ yẹn ó máa kọ̀ǹtínú àwẹ̀ rẹ̀ ni lè tọ́ tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ sórí pé àlẹ́ mi sọ́kọ̀ lọ́wọ́ àrẹwọ̀ mọ́ sọ pé ẹ tọ́lá gbàgbé

àbí kó ṣe pé ọ̀sẹ̀ gba islam ni ẹni tó ṣe gba islam ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dàjọ́ ìní yóò jẹ́ àyìnmọ̀ fún irú eléyàn àwíjàre rẹ̀ wọlé ṣùgbọ́n ẹni tí ń gbé nínú ìlú táwọn onímọ̀ wà pẹ̀lú ẹ̀ kò lè béèrè kò sì lè tún lọ kẹ́kọ̀ọ́ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣàwíjàre fún un tí ọba ṣe nǹkan tó bá rẹ̀ jẹ́ tó fẹ́ pé ah, òun ọ̀mọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ó ti dára kí ọgbà àwẹ̀ rẹ̀ padà yẹni pé ọgbà àwẹ̀ míì dípò àwẹ̀ ọgbà pẹ̀lú àyèmọ̀kàyẹ. ẹni tí bá fọ́ọ̀tì náà tí a jẹ nípa pé kọjá àwẹ̀ tọ́bajá èyí tó tẹ̀sán wọn náà ni pé àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ torí pé gbogbo àwọn wọ̀nyí ni sọ́kọ̀ wọ́n sọ pé májẹ̀mú tí ó wà fún májẹ̀mú tí ó wà fún jíjẹ́ yẹn ń pa àbí májẹ̀mú èyí tó wà fún àyèmọ̀kan tọ́ba ti pé ilẹ̀ yẹn fi sí irú ẹni bẹ́ẹ̀ àwọn èrò ní bàjẹ́ ìrọ̀rùn islam òun náà sì ní eléyìí wà kí ọlọ́mà kí ọ bẹ ẹ̀mí ẹnì wá sí kọjá kí alẹ́ láǹfààní láti gba àwọn ọmọdé yìí. وتباني الزفوين كوكوا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم إلى